أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأجح لنا من كلمة طالبة كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run alhamdulilayi ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí bákan náà àtọrọ àlékún kí àti ìgẹ̀ fún asọ́jà náà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nàbí wa àti àwọn aráàlú àtàwọn sàhábàrà tí ó mùsùlùmí ní àpapọ̀ àmín so à ń fi àsìkò yìí àfi ń kí ẹ̀yin olùgbọ́ wa so lọ́kùnrin àti ní obìnrin pé a kú àmójúbà oṣù ramadan so abẹ́rẹ́ wọn balikọ́lá oṣù náà tí ó dé wá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa láyà tàlàfíà báyìí kọ́nà kí ọkà ọ̀kúnlẹ̀ tí yọ gbàjá kọ́nà balikọ́lá kó sì jẹ́ kíárì àwọn sí olórí tí ó pọ̀ sí eléyìí ni ètò tí yọ mọ wá sí etígbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa so ètò wa tí a mọ̀ sí dáwọ́tulẹ̀ hak ní àti mọ́ṣáláṣí wa ní ìyànà bódìjà tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà so ètò yá yọ mọ wá sí etígbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní tí ó fi di agogo márùn-ún àbọ̀ so àwọn olùbánisọ̀rọ̀ wa tí wọ́n bá ní sọ̀rọ̀ ní ìdájọ́ òní àwọn náà ni àwọn ustaz wa àṣewa Sulaiman Muhammadu Awwal amúbíẹyà kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa kọ́nà kó kí arí wọn pẹ́ so à ń fi àná ọlọ́run àfi ń bẹ so òdodo tí wọ́n gbé lọ ọlọ́run méje kéṣù bá wọn kùn lọ́dà ọlọ́run kọ́lá àjọ kan la kọ́lá gbọ́dọ̀ láìláìlá so ní àìní gbara wa ní àsìkò nítorí pé a ti mọ̀ yìí pé bá a ti gbọ́ orúkọ náà ní kálukú owó ti máa dákun tòló láti gbọ́ nǹkan tí àwọn ṣéwà tí wọ́n fẹ́ bá ní sọ nǹkan tí yóò oṣù àpọ́nlé nì tí ó ti wọlé báyìí nìkọ̀ọ̀kan wa tọ́jà yí pé òru òní òun náà ní òru àkọ́kọ́ ní oṣù Ramadan kọlọba nìkọlá kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bá a ti ń gbé nǹkan sàrí wá sí ẹnu ká máa gbọ́ àwọn láti ń bẹ fún oṣù Ramadan náà so a fi àsìkò yìí a fi máa pe àwọn olùbánisọ̀rọ̀ wa àwọn ṣé wa Sulaiman Muhammad Awal amúbíyẹyà kí wọ́n máa bá ní ìyànnà náà rọ̀. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقني فلو باتو سواني مسلمي الحمد لله أترى لكم يكنوا أتجري فنبي صلى الله عليه وسلم إن ترى مرتبة ما جاك فمبوا ولما نسألكم كان بنا bani salikun la rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jáwọn náà wọn tọ́ kẹ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ni alikiyama à ń fi àsìkò ìkíyà wa mùsùlùmí ni kita tó máa kíra wa insha allah ní ọgbà alijanna a sì tún kí wa pé a ramadan ni ọdún yìí ìpè Allah subhanahu wa ta'ala tó sèmi àti ikú lórí dáadáa kọjọ jáde kọmọjì kí ṣàìtàn kọjẹ wálé rè. ní ìgèkúrú ohun tí ó jẹ́ àkórí ti a ó jẹ́ ìbánisọ̀rọ̀ ní òru títí èní òun náà ni àwọn ọlá tó ń bẹ fún ààwẹ̀ Ramadan àkọ́kọ́ nínú èdè lọ́gbàwá gangan asọ́wùmù kí ni ìtumọ̀ tá à ń pè ní asọ́wùmù àwọn lárúbáwá tó pé Allah subhanahu wa ta'ala ó gbọ́n sásàm dìde láàrin wọn láti lè bá a jẹ́ pé èdè wọn yìí òun náà ni ó jẹ́ èdè ẹ̀sìn ìkẹyìn wọ́n máa ń tú sọ́wùmù sí al-imsak ntí àbá máa ń ṣe tẹ́lẹ̀ téèyàn ọba wa ṣe mọ́ tọ́gbọ́lídé ń bi nǹkan bí ẹṣin tọ́ba kọ ẹ̀yìn rẹ̀ fẹ́ni tó fẹ́ máa gùn tí òjò ògùn mọ́ ọ̀ṣọ́ ọmọ nìyẹn ìyẹn ni Allah subhanahu wa ta'ala olóńpà kíyèsí wa sínú sọ́rọ́tù Maryam nígbà tí wọ́n ń bi ìyá wa ńlá ni Maryam léèrè wípé níbo ló ti rí ọmọ yìí ó ní ìní ìyá Maryam dáńjọ́ náà wípé a'udhu billahi minash shaitanir rajim inni nadartu lirrahmani sawma lẹ́ni mo ti ṣèlérí fún Allah subhanahu wa ta'ala pé mi ò ní sọ̀rọ̀ ó sì máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò sọ̀rọ̀ njọ́ yẹn ṣùgbọ́n nínú ìfọ́síwẹ́wẹ́ lọ́dọ̀ àwọn àfáàgbà fún fíkíw wọ́n túmọ̀ ààwẹ̀ sí wípé o náà ni ìkó ẹnuró imsakun maksusun ìkó ẹnuró tá a sàlẹ̀sà kan min maksus látọ̀dọ̀ ẹni tọ́jẹ́ wípé onírú ẹni tí ó kó nuró yẹn tí ó gbalada Ona náà ni mùsùlùmí bákan náà ànṣe ìmàṣús níbi nǹkan kankan tọ́jà pé adásálẹ̀ sa kìí ṣe gbogbo nǹkan náà lèyìn ó ti kọnuró aláwì ọ̀gbọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ aláwì ọ̀gbọ̀rọ̀ mọ́ wẹ̀ kọ́mọ jẹ kọ́mọ mu kọ́mọ fàbẹ́ ṣe àwọn nǹkan kankan ni òní ṣe láwọn àsìkò àwẹ̀ bákan náà fi zamani maxus ó sì lásìkò àwọn àsìkò kan ni òun náà nígbà tí rọmọdọ́n bá ti wọlé tí tí ó fi lọ òun lè ń tọ́jú ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n ó tó fún àwẹ̀ ní ọ̀la nípa wípé àwọn àáfàá wọ́n wo gbogbo tásàm sọ nípa ọ̀rọ̀ àwẹ̀ wọ́n wá rí wípé ara ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ wọ́n pín kàtígórì tí àwẹ̀ ní wọ́n pín sí mẹ́ta wọ́n sọ pé mọ̀rọ́tìbù sọ́ọ̀m wàlí sọ́ọ̀mì thalathu mọ̀rọ́tìbù àwẹ̀ ní àwọn ìpele mẹ́ta àwẹ̀ ní àwọn ìjúra ẹni lọ lọ́nà mẹ́ta àkọ́kọ́ a ní sọ́ọ̀mùlẹ̀ ọ̀mọ́n àwẹ̀ gbogbogbò wasọ́mu lukusus ati àwẹ̀ ti tẹ̀sà wasọ́mu kusus ati àti àwẹ̀ ẹ̀sà nínú ẹ̀sà èwo là ń pè ní àwẹ̀ gbogbogbò sọ́mu lumọ́m onáà ní káfùl bátìnì kéèyàn ò kó inú rẹ̀ ro wàlfàrùjì kọ́mọ jẹ nkankan sínú kọ́mọ fàbẹ́ ṣe nkankan títí tí ó alifajari yọ ní ìdajì tóun ó fi wọ̀ káfùl bátìlì wàlífàrìjì àǹkọ̀dọ́ ìṣáwà èèyàn ò fẹ́nu ẹ̀ jẹ́ nǹkan kan kò fẹ́nu ẹ̀ mú nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lájọ́ máa ń ṣe léyìí ààwẹ̀ àjọgbà nìyẹn ṣùgbọ́n àwọn àtúnwá ní sọ́wọ́mùlì kùsùs onífàwùwà káfùn nàdọ̀r àwọn iye léyìí tó bá bọ́ sí ipò ẹlẹ́kejì tá a fẹ́ wí wọ́n tún ju àwọn ọkọ̀ alákọ̀ọ́kọ́ lọ tó yẹ pé nkú jẹun nfa bẹ́sẹ̀ kankan ṣùgbọ́n ipò ẹlẹ́kejì ó ní àwẹ̀ àwẹ̀ àwọn àwẹ̀ ẹ̀sà òun náà ní káfù nadhar kéèyàn gbáwẹ̀ kó tún wá lè máa sọ ojú rẹ̀ kó o níbi ìrìkúrì wal lisan kó lè máa sọ ahọ́n rẹ̀ kó o bí sọkúsọ wal yad kó lè máa sọwọ́ rẹ̀ kó o bí ìfimú kankinkan máa fọ́ gbàdí obìnrin máa fọ́ bobìnrin lọ́wọ́ wal àti máa sọ ẹsẹ̀ láti máa fìrìn lọ́sọ́nà bíi tẹ́sán ọ̀fẹ́ wà sámì láti lọ́ọ́ máa jókòó láti máa lọ gbọ́gbọ̀kúgbọ̀ nítorí wọn bá sọ̀rọ̀ àtàrà tí ọ̀fẹ́ wal àti ní máa lè sọ ojú láti máa lọ fi rírì kúrì níbi tá a sàtọ́ ti ọ̀fẹ́ wàsá jawarihi anil athan àti lè máa sọ gbogbo àwọn kéèké ara yòókù náà kó o bí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ má dèbí ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí jẹ́ ìpele kejì fún àwẹ̀ ṣùgbọ́n ìpele kẹta tó jẹ́ pé ńlọ́gajù ó ní sọ́wọ́mù khususil khusus ó ní àwẹ̀ ẹ̀sà nínú ẹ̀sà irú àwẹ̀ wo nìyẹn fọwọ́ sọ́wọ́mù kọ́líbì alìlè hímàmì àdẹ̀níà téèyàn bá ti lè gbà wẹ́ gbogbo àwọn kẹta àkàwájú yìí kó tún wá lè gbà wẹ́ ọkàn gangan kó ń bi ìròkúrò pé àá ah, ah, ah. sọ́jà àdìjẹ́ náà náà lọ́tọ́rọ̀ wọn fi bí pa wá báyìí n ò rí nàwọn látẹ̀ ẹ̀kan gbogbo nǹkan ní di lójú mi irú eléyìí àwọn èèyàn kan bẹ wọn ti bá àwọn ẹni bíi yàtàlá dàdún bí i àdàsọ́hùn wọ́n tún di ẹni tí ń rí adùn imani pẹ̀lú àwẹ̀ sí Allah Ta'ala tó ní kí wọ́n gbà wal afkar almubudia anilayi ta'ala gbogbo àwọn èròǹgbà tó lè máa gbẹ̀yìn jìnnà sọ́rọ̀ ta'ala wọ́n tó ti dé làákàyè wọn kúròkúrò báwọn wàká fòrú amasi wallahi ta'ala bilkuliya làákàyè wọn ti kú òǹbí ìmọ̀rún sí nǹkan míì tọ́yàtọ̀ sí títóbi ọlọ́wọ́n ba tàbí ntọ́nà ọba pa wọ́n láṣẹ àwẹ̀ eléyìí ní wù ẹnìkọ̀ọ̀kan wa kó ń kálukú dárọ́jà báyìí kí Allah subhanahu wa ta'ala kọjú ọjà rẹ̀ kó jẹ́ kí mi àtẹ̀yìn kálídéru dárọ́jà náà. ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ní tọ́lọ́ bá sọ̀kalẹ̀ fún un tá a bá ń sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún a gbọ́dọ̀ fo Qur'an torí wípé ibẹ̀ ni Allah subhanahu wa ta'ala ti kọ́kọ́ ṣe àlàyé fún wa tí a máa gbẹnu àfa wa tí a lọ sọ̀tà ń sọ fún wa wípé a'udhu billahi minash shaitani rajim. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله سبحانه وتعالى ó ń sọ fún wa wípé mo pè yín gbàgbọ́ òdodo yá ayyuhal ladhina amanu mo pè yín gbàgbọ́ òdodo kutiba alaykumus siyam gbígba àwẹ̀ Ramadan yìí àwa la ṣe ní ọ̀ranyàn lé yín lórí látòkè sánmà kèwà sẹ́yìn nìkan maamin umamin maamin ummati min al-umami as-salifa as-sabiqa al-maadiya illa wa qad kataba allahu subhanahu wa ta'ala alayha as-siyam kò sí ìjọ kan tó ti lọ ṣáájú tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe gbígba àwẹ̀ lọ́rọ̀ yẹn fún wa ọ̀nà tó ń kálukú kan gbà ní yàtọ̀ síra wọn díẹ̀ díẹ̀ lọ́nà kẹsí kejì ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ń gbà tó fẹ́ parí àyà yìí ó ní in tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀ la'allakum tattaqun kẹ́ ẹ lè páyè subhanahu wa ta'ala ààwẹ̀ yóò bí ìpayà sínú olówó pé a ah, àṣìbí bí ṣe máa rí làwọn aláìní rè ààwẹ̀ yóò bí ìpayà sínú ẹni tí ò ní pé a ah, bí bá tiẹ̀ rí báyìí láyé ẹ̀yìn padà yóò ní alikiyama anabi sallallahu alayhi wa sallam ọwọ́ nba ní sàlàyé pàtàkì ọlá tí ń bẹ fún ààwẹ̀ kátó kó gangan ní òdìdí anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń tà ń pè ní abu umamata albahili جاء النبي صلى الله عليه وسلم وما سلم جوكا وهذا الحديث حديث كان توجك إمام النسائي ونوجبوا تيوسي في اسم ملئ النبي صلى الله عليه وسلم أبو أمامة أم بلال يا رسول الله إلو جسي الله أيو العمل أفضل إسا ولو داجو tí mo lè máa ṣe láti fi tètè rojú rí ọlọ́run ọba bọ́ọ̀nà bá tiẹ̀ fẹ́ dímọ̀ mi mọ̀ n fẹ́ nǹkan kan ẹ̀rù ń bà mí àyà mi ń jẹ́ ọkàn mi ò balẹ̀ dúmi mi iṣẹ́ kan tẹ̀ pé tí n bá ti ń ṣe mo ti dẹni ìyọnu sí ọ̀dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ wọn sọ fún jọ́nà lọ́wọ́ pé alayka bis sawm máa tẹra máa wẹ̀ pọ̀ máa gbà wẹ̀ pọ̀ fa innahu la idila lahu kò ní akẹgbẹ́ nínú àwọn ṣẹ́ olóore tá a fi máa ń súnmọ́ Allahu subhanahu wa ta'ala tí ẹni sábà ń sọ báyìí fún Abu Umamata al-Bahili a wà padà lọ sínú àwọn nǹkan tó jẹ́ àmọ́ wípé ààwẹ̀ yìí kò sì ṣẹ́ olóore kan tó tó ààwẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó ń bá èmi àtẹ̀yìn sọ̀rọ̀ nínú hadithu rahimanallahu wa iya tọgbà wá nínú sahihu rẹ̀ tí imaamu muslim náà tó sì tún gbà wá nínú sahihu rẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ wípé allah subhanahu wa ta'ala ó ń júwe èmi àtẹ̀yìn sí iṣẹ́ tó lóore pọ̀ ó ń sọ wípé qala allah hadithun kudusi amsa sọ wípé alọ́sọ̀tà sọ fún un pé kullu amali bin adam la gbogbo sí ọmọ nàbí adam pàtà òun ló ní nkẹ́ illa fa innahu èmi ọlọ́run ọba ni mo ní àwẹ̀ wà á nà ájízì ìbí èmi ní sì san aláwẹ̀ lẹ́sàn àwẹ̀ anabi sallallahu alayhi wa sallam riwaya yìí kára dúró ń bì díẹ̀ anabi sọ pé Allahu yọ àwẹ̀ láàrin gbogbo sẹ́tẹ̀dà máa ń ṣe ọ wá ní àwẹ̀ olóhùn ní olóhùn sì san aláwẹ̀ ní ẹ̀san àwọn àfáà ní kí ló fi rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn àfáà sọ ni wípé nítorí pé àwẹ̀ ipò tó wà láàrin gbogbo àwọn sí olóore tá a fi súnmọ́ àlọ́sùn àtàlá ipò kan tó yàtọ̀ ni onáà ni hadithu abu umama talibahili ló ń túmọ̀ lẹ́ẹ̀kan wípé la idilalahu kò fẹ́ẹ̀ sí tọ́fẹ́ kẹgbẹ́ rẹ̀ lára àwọn sẹ́tìyàn fi máa lójú rẹ̀ lọ́ba subhanahu wa ta'ala apá kan àwọn àfáà ni ìtumọ̀ rẹ̀ tiẹ̀ ni wípé ààwẹ̀ ní bá a ṣe pẹ̀lú sùúrù nítorí pé sírùn bẹ́yìn la abdi wa rabbi kọ̀kọ̀kan ní àwẹ̀ láàrin ọlọ́run ọba subhanahu wa ta'ala àtẹrù rẹ̀ ti ń gbàwẹ̀ yẹ fún mílò mílò tí ó gbàwẹ̀ tí ó máa wá fọ́ra kùn níta tó sì ti jẹun tó ti mu lábẹ́lé tí ó wà máa sọ fún wa pé ah, àwẹ̀ òní ní agbára o òòrùn ìpọ́ o nǹkan kan o irú ẹni báyìí alọ́sàn nìkan ló lè mọ̀ wípé ẹni ìkọ́gbà láàrin Allah subhanahu wa ta'ala àtẹrù rẹ̀ ńlọ́wà bákan ọ yàtọ̀ sáwọn iṣẹ́ yòókù sí àárín mi è sábà wọ̀ bí iṣẹ́ yòókù bí wọn bá wá kírun mọ́sálásí gbogbo ayé ní ọ̀wà nípa wá kírun ṣùgbọ́n àwẹ̀ láàrin ẹrú àtọ́nà ọ̀bàdàn lọ́wọ́ onímọ̀ pé ẹni fẹ́mi Allah subhanahu wa ta'ala eléyìí fà á tí Allah sọ̀rọ̀ fi yọ àwẹ̀ láàrin àwọn sẹ́ pé èmi ní ìsan lẹ́san kí wàá ní déédéé ẹ̀san àwẹ̀ Allah sọ̀rọ̀ a'udhu billahi minash shaitani rajim innama yuwaffas sabiruna ajrahum bighayri hisab nítorí pé àwẹ̀ níbàṣẹ pẹ̀lú sùúrù Allah subhanahu wa ta'ala sọ pé àwọn ń sùúrù o ẹ̀san wọn kò lódì wọn ìdán ẹ̀san aláwẹ̀ tó bá gbàwẹ̀ bí ọ̀rọ̀ sọ̀sọ́ sọ pé kágbẹ̀ bá sì máa sọ síwájú ẹ̀sán tọ́mọ̀ ga tọ́mọ̀ pọ̀ ní o akọ́kọ́ kẹ́kọ̀ọ́ tọ́ ga pípọ̀ lórí eléyìí bákan náà arabi sallallahu alayhi wa sallam min hadithi lẹ́yìn akọ́jà lọ́mọ bukhari wa musu sẹ́yìn min hadithi abi rẹ́rọ̀ oṣù ọlọ́run sallallahu alayhi wa sallam ń sọ wípé allah subhanahu wa ta'ala ó ṣe dáadáa pọ̀ fún àwa mùsùlùmí lára dáadáa tó pọ̀ tó sì fún àwa mùsùlùmí òun náà ni ohun tí amsan fi ń bá wa sọ̀rọ̀ wípé asiyamu ààwẹ̀ mímọ́ gba ààwẹ̀ júnà ni odi ni ààwẹ̀ jẹ́ fẹ́ǹsì ni láàrin ẹrú àti mọ́dẹ̀bí ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bi ẹni tí máa jagun náà ṣe máa fi ntí máa yí máa wọ́pẹ́ ìtẹ́ fi máa gbàdà lẹ̀ tí máa fi gba rẹ̀ lẹ̀ lọ́wọ́ kí idà ò ba anabi sallallahu alayhi wa sallam oúnjẹ àmọ́ mọ̀ pé nínú tí ni níwàá rẹ̀ inú rẹ̀ ó ní òun ni ààwẹ̀ wà bákan náà àtúntẹ̀ síwájú nínú hadithi imam bukhari náà bákan náà ni àti imam muslim hadithi abi hurayra aidan anabi sallallahu alayhi wa sallam ni man qama laylatal qadri imanan wa ihtisaban غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه كفى بالصوم شرفا أما تو نيي لاو فون آوي ويبي النبي صلى الله عليه وسلم ني بوغوين بالغباوي رمضان إيمانا ني بابوسي الله سبحانه وتعالى lẹ́yìn tó jẹ́ pé mùmìnì tí ó pa nǹkan kan pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ó sì ń désàlẹ̀ ọkàn rẹ̀ pé ọlọ́sàn ló ní àgbà kìí ṣe pọ́ wọ̀n fún wa ní pé ọ fẹ́ fìyà jẹ wa ọ sàwò wípé ìtọ́lọ̀ fi ní àsìn tó sì fẹ́ fi yọnu sí wa ó ní wà tí sábà ó tún wá ń gba àwẹ̀ yà tẹ́sí àjùrọ̀ Allah subhanahu wa ta'ala ń wò pé tí ó fò lẹ́sàn àwẹ̀ Allah subhanahu wa ta'ala ni ìtumọ̀ ìtìsáàbù ń bi àwẹ̀ ó ní kálá lọ́mọ́ máa kanra bí ah, ẹ̀wá o òdìsọ mi tó bá ti dẹ̀yìn aago mẹ́rin ẹni bọ̀dì ọmọ sàlámà sí mọ́ inú ilé ọmọ gbóná fẹ́ni bọ̀dì ni ìbá sì rẹ̀sẹ̀ mo lè sáyẹ̀ ládàá o mo lè sáyẹ̀ ládàá o no ihtisaban tí mo wà ń bí pé kí ni mu ọ̀kàrà kò gbọ́dọ̀ máa pé hàn ẹ̀wà àwẹ̀ náà ni ó kankan aráàlú ọmọ ṣe jẹ́jẹ́ bí nǹkan kan bá tiẹ̀ fẹ́ wá bí ebi bí òǹgbẹ àwọ ọwọ wípé ẹ̀sìn yìí ọ̀dọ́sàmọ́fẹ́ ti gbà ìní ọmọ wa múnú rẹ̀ dùn yóò mọ̀ wá máa alákọ̀ yóò máa so ìsúrú rẹ̀ àti ẹ̀sẹ̀ tí ó bì fún yóò máa so mákìlì o yóò máa so mọ́ ládá tí ó dọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ó ń sọ ọlọ́run ní kí ló ń tàn wórì lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́bùn gufira lahu ma taqaddama min dhanbi in ti ṣe síwájú nú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wẹ́ẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala yóò sì kíni o yóò padà foríjìn kọ́dà ziyada wà lórí eléyìí indamama Ahmad tí ó sì pé ziyada náà sì padà fẹsẹ̀ múlẹ̀ àwọn sẹ́sàn sọ wípé wà má ta akhar kódà èyí tó bá tún kù tí ó tún máa ṣẹ̀nu ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wájú láwọn ẹ̀ṣẹ̀ àìrí kò ọmọ mi Allah subhanahu wa ta'ala ló tún máa foríjì lẹ́nba gba Ramadan ní májẹ̀mú tá a sọ yìí ọgbà nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ọgbà nípa pé gbogbo ntójú ń bá rí ọkàn bẹ́ẹ̀ ebi ni o mọ́dẹ̀bi ń tọ́ kọ́mọ wòyàwó báyìí kọ́mọ lè kọ́mọ lè pọ́ùn fẹ́ súnmọ́ lọ́sàn-án àwẹ̀ gẹ́gẹ́ bí àmì sí kíni o bó ṣe sọ fún wa pé àlọ́sàsà ṣe ní èèwọ̀ fọláwẹ̀ láti máa súnmọ́ obìnrin lọ́sàn-án àwẹ̀ gbogbo ọ̀rọ̀ ọmọdébìnrin náà insha Allah ó ti sọ aláwẹ̀ di má lè jẹun má lè mú tẹ́nìkan kò sì ṣe pé wọ́n fi kọ́kọ́rọ́ látòkè sẹ́mà sí ẹnu wa tí Ramadan bá ti dé eléyìí náà jẹ́ àwọn okùnfà oore tọ́pọ̀ tí ń bẹ fún Ramadan ṣùgbọ́n àbí sọ̀rọ̀ wa sọ̀rọ̀ kan tó ní ìdí kátètè lọ síbẹ̀ arúsàn sọ wípé tẹ́nìkọ̀kan yín bá gbààwẹ̀ fálà yarfus kọ́mọ̀sùn mẹ́lẹ̀tọ̀ rẹ̀ lọ́sàn-án àwẹ̀ wàlà yajhal kọ́mọ̀ máa hùwà bí ẹni tí bí àwọn tí ọ̀rá rẹ̀ àwọn gbólóhùn bú kọ́mọ kò ń ọba kó gbogbo àwọn gbólóhùn báyìí àbí wàá ní wa inú mùrùkùn kọ̀ọ̀tàlà tẹ́nìkan bá tiẹ̀ fẹ́ máa bàjá ìyẹn aláwẹ̀ mùsùlùmí tí wọ́n fẹ́ máa bá mùsùlùmí jà kọ̀ǹdọ́ ni wàá jọ sọ̀rọ̀ nínú ọkọ̀ pé twenty naira níbi tí mò ń lọ yìí kọ̀ǹdọ́tọ̀ sọ di thirty naira máa lọ́wọ́ ká fi sùúrù bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ tó yàgbà èwo ní ṣe é gbọ́ àfọ́sí eléyìí ànábì ni tẹ́nìkan bá tiẹ̀ ń bá jà a ò ṣàtàmà wù abẹ́nìkan tiẹ̀ ń bu fali yẹ kúl ntí wàá máa tẹ̀lé marrotain èmi sọ èmi aláwẹ̀láwáwò aláwẹ̀láwáwò àwọn àfọ àdúró lórí eléyìí wípé tó bá jẹ́ wípé wọ́n ṣe báyìí sáláwẹ̀ ṣé kó wí gbólóhùn síta ni àbíkọ́sọ jẹ́jẹ́ ọ̀rọ̀ tó dáa kámọ̀ bàbá lásìkò táwọn àfáà sọ̀rọ̀ pé tọ́ba jẹ́ Ramadan kó wí bóde tó gbogbo ayé ni jọ ń gbà kó lè máa jẹ́kọ̀ ó ṣeé ṣe kọjá wípé kọ̀ǹdọ̀tọ̀ yìí náà òun náà gbà àwẹ̀ láti lè bá àmọ́ rẹ̀ kọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tọ́ba jẹ́ àwọn àwẹ̀ tí ó jẹ́ àwẹ̀ àṣegbọ́rẹ́ tí èsè ń ta má gbà nínú Ramadan báyìí ntọ́ da pọ̀ kọ́mọ̀dé bíi ẹni ni kọ́ ra wí jẹ́jẹ́ pé aláwọ̀ ni ni a máa fa ṣe jẹ́jẹ́ kọ́ wà lánàá àtọ́lọ́mọ sọ̀rọ̀ tààlà kó sì mọ̀ sọ pé ìnìṣọ́ ìmọ̀ ìnìṣọ́ ìmọ̀ àdìsọ́sàn wa ń sọ fún wa wípé ọlọ́run ọba tẹ́mi mi bẹ̀rẹ̀ mo fi búra o làkọlù fúfami sàn im òórùn ẹnu òórùn tí wọ́n máa bóre látẹnu aláwẹ̀ àtúnyàbò ìndàlá min rihil misk ọmọ màá pọ̀ o ọmọ òun ọlọ́run ọba sọ̀tà alápọ̀ o kọjá òórùn tùràrí alimiski bó ṣe pọ̀ tó yẹn kí wọ́n là ń pè ní kọlù ibi báyìí káwọn èèyàn mọ̀sí gbọ́ tábà tiẹ̀ débi àwọn ìdájọ́ àwẹ̀ àti níta lè sẹ́nu àwẹ̀ àwọn màsàlàyé ẹ̀ kọlùfù nú èdè lárúbáwá ó ní rọ ìhàtún mustakra ní tòótọ́ òórùn tí ọjọ́ wípé ẹ̀mí kọ́ ni ó sì wá lè jẹ́ pé ní ìwọ ọlọ́run subhanahu wa ta'ala kí náà ń pè ní khuluw khuluw lè mọ ida inú krish farth ibi tí à ń jẹun sí tọ́jẹ́nu sàkì tọ́ba ti di wípé kò mọ sí oúnjẹ ń bẹ̀ mọ́ níbi ọwọ́ ọ̀sán àwẹ̀ wárọ̀lẹ̀ tí àlàfo bá ti ń wà ń bẹ̀ gáàpù ti bá ń bẹ̀ ń bẹ̀ ni ọmọ gbé gáàsì bóde kèé ṣe pé káláwì ọmọrun orin o orí kèé ṣẹnu ní ti ń wá láti ìsàlẹ̀ pé mo febi para mi fún Allah subhanahu wa ta'ala tó ń di òdì sínú kirishima ibẹ̀ yẹn ni òórùn yóò ti máa wá jáde ní Allah subhanahu sọ wípé òórùn ẹnu aláwẹ̀ ó wù òun ọlọ́run ọba ju àtúrarí miskilọ nítorí wípé ibi ìpayọ ọlọ́run ọba lòórùn yìí ti sẹ́yọ kílẹ̀ rí wa jaamin hadith ilẹ̀ dàkọ́jà mọ eh, ahmed fi muslim hadith ibn abbas wabnu hibban fi sahihi absan sọ wípé tó bá di ìgbà táwọn aláwẹ̀ bá àwọn alálàájì bá kóra jọ sí orí pápá arafat arsa wa ma sọ yubayi Allah subhanahu wa ta'ala malaikata obi alil mawqif yóò ma wá fi àwọn tí wọn kójọ sórí pápá yìí tí wọn wá ṣe àjìfọlọ́wọ́n ba yóò ma fi wọn ṣe ìyànràn yóò ma fi wọn ṣe pé àá àá sàdákàtà àwọn ẹrú mi fún àmàlẹ́kà yóò mọ̀ wá sọ wípé ẹ wà àwọn ẹrú mi jàúni ṣùrùtàn gúbúrán ṣùrùtù jàúni ṣùrùtàn gúbúrán ẹ wà àwọn ẹrú mi wọ́n wá bá mi lẹ́yìn tí wọn tí wọn orí wọn ta kókó àìrojú ti bá wọn pa pé kí wọ́n sàmọ́ wọ̀ náà mi wọ́n rojú rèmi ọlọ́wọ́n ba ìní àfi kọjọ́ bí wọn ò tiẹ̀ ráyè à ń tiẹ̀ yí yarun bákan náà ẹ worúkú bó ṣe bọ̀ wọn dàrú wọn ò tiẹ̀ ráyè à ń fọṣẹ̀ à ń fọpá fọ nǹkan nǹkan sábìsí pẹ̀lú ìmọ̀ wáyò mìíràn ba subhanahu wa ta'ala nítorí pé kí wọ́n sì kò yàn lórí in táwọn èèyàn fẹ́ rí ni kẹrù kó bóyá dàrú in táwọn èèyàn fẹ́ rí ni ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ń bi tọ́ àwọn ọlọ́run ọba ibi tẹ̀lé tọ́ ọlọ́run ọba ló ti ṣẹlẹ̀ ìyẹn ni ọmọ ohun ọlọ́run ọba subhanahu wa ta'ala ju ìyẹn náà lọ fa titi aláwẹ̀ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe ń pàkíyèsí wa ní orí hadithi bákan náà lára àwọn ọlá tọ́pọ̀ pípọ̀ ti ń bẹ fún ààwẹ̀ ramadan ó tó fún àwẹ̀ ní ọ̀la gẹ́gẹ́ bó ṣe wà nù hadith tí ma Bukhari gbà wà min hadith Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu arugahuma anabi sallallahu alayhi wa sallam sàlàyé fún wa wípé bunyali islam ala khams ẹ̀sìn islam yìí orí pílà márùn ìní wọn bá ní malé absalom wa ń dàkọ pílà yìí lọ ọwọ́ adàkọ asọ́ọ̀mù nínú rẹ̀ orígun kan rúkùnù mínàríkà ní islam orígun kan nínú orígun ẹ̀sìn islamu tó ń jẹ́ tí yàrá ló ń gba ọlọ́run bàṣọ tàlá gbọ́ nkiri ṣe pẹ̀ tó wá ní àwọ̀ yìí o ohun ọ̀gbàgbọ́ kò sí nínú ti bẹ́nu islamu tó ń fẹ́ sí pàdé ọlọ́run bàṣọ subhanahu wa ta'ala wọ́n sálẹ̀ yìí fún títí títí tó lọ́wọ́ gbà ó ní kò sásì ti ń jáwé náà ni ó ń tàn kéé ṣe mùsùlùmí àwẹ̀ orígun ńlá kan ni abisa jẹ́ mọ̀ wípé wíwó orígun yìí ó ti wà ní ara pé èèyàn jẹ́ mùsùlùmí mọ́ fún Allah subhanahu wa ta'ala Ramadan lódìdí ara àwọn ọlá tó tún wà fún Ramadan ní odidi ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó fi ròyìn oṣù Ramadan lára àwọn tẹ́sán tó fi ròyìn oṣù Ramadan onígbàsásán pé oṣù yìí ní sọ́mù sọ́bùrù oṣù sùúrù ó kún fún sùúrù pọ̀ tó tọ́ oúnjẹ rẹ̀ wájú mi mi ò lè jẹ lọ́sàn-án omi rẹ̀ wájú mi mi ò lè mú lọ́sàn-án àwẹ̀ ẹlẹ́tọ̀ mi rẹ̀ níwájú mi mi ò lè súnmọ́ lọ́sàn-án Ramadan eléyìí náà tó fún Ramadan ní àwọn ọlá tó pọ̀ nbẹ àwọn fìjọ sọ́nà bá bẹ lọ́hùn kọjọ ọjàre àtẹmí àtẹyìn kọjá àjọ wà nù ẹni tí ó gba Ramadan yìí ní ti ìgbàgbọ́ tán pátá sí Allah subhanahu wa ta'ala àti ní ti ìmọ̀ràn kan oore bẹ̀ sọ́dà sọ̀tàlá kọ́mọ̀sẹ̀ ntì kara kọ́mọ̀sẹ̀ ntì ṣàìtọ́n tí ó nípìn bẹ́ẹ̀ àfijọ́sọ̀rọ̀ abẹ́lọ́hùn kọjọ ọjàre kọjẹ kémi àtìyín kájọ tán sórí ìyọnu rẹ̀ wàhùwà ala dhalika وبالإجابة جدير هذا وصلى اللهم وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún àwọn ṣéwù wa kọ́nà balẹ̀ kọ́lá kí ọba ní sanwó ní ẹ̀sán lórí. amiina. ọgbà wa náà tí à ń tẹ́tí gbọ́ ìbánisọ̀rọ̀ tí wọ́n ti ń bá ní sọ láti ìṣẹ́jú mélòó kan sẹ́yìn so tí à ń gbọ́ nínú ilé náà kọ́nà balẹ̀ kọ́lá kọ́sẹ̀ nìkan kan ní ẹ̀sán lórí. amiina. àárí pé ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ so tí kì í bá ṣe torí àsìkò owó ní ká jẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n fọ̀ náà ni kò jẹ́ so inshàlá àwọn tó máa bá ni tẹ̀síwájú ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ míì so tí ó bá tún di àwọn òru tí ó tún tẹ̀lé ntí a ṣe yìí kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sẹ̀ nìkan kan wá ní ẹ̀sùn lóore so programu tí a ń gbọ́ ẹ̀ òun náà ni da'watul haq ìpèpè òdodo so tí mọ́ṣáláṣí ìyànà bódìjà ní òpópónà márosẹ̀ ní ọjọ́ ní ìyànà bódìjà so tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ so nínú mọ́ṣáláṣí yìí oríṣiríṣi ètò ó ní wọ́n gbé kalẹ̀ so tí ó jẹ́ tí ó máa ṣe mùsùlùmí láǹfààní so inú rẹ̀ òun náà ni pé ilé ẹ̀kọ́ fún àwọn ọmọ wa láti há odidi alukur'an sí orí síwájú kó tó di pé nǹkan mi ò máa wọ̀ fún wa so àwọn ọmọ wa kéékèèké láti ọmọ ọdún mẹ́fà lọ so tí wọ́n sì kámpù wọn síbẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run balikọ́lá láti máa há ọ̀rọ̀ ọlọ́run sínú agbárí wọn so bákan náà ilé ké wà fáwọn obìnrin náà tí wọ́n jẹ́ àgbàlagbà so láti bí ọmọ ọdún bíi mẹ́rìndínlógún lọ sókè láti há Al-Kùránì sórí tí wọ́n sì ń gbé bẹ̀ bákan náà ilé ké tó wà fáwọn àgbàlagbà náà so tí wọ́n jọkùnrin àtobìnrin láti kọ́ nípa ọ̀rọ̀ nípa bó o la ti ń sọ èdè lárọ́wá bó o la ti ń gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yé lọ́nà tí ìsìláàmù tó gbàlà fún wa láì ní ìlú so eléyìí náà ọ̀ ń lọ nínú mọ́sálásí wa ní ìyànà bódìjà so fún àwa tá a bá wá ní béèrè kan àbí kejì so láti wá àbá fẹ́ béèrè nípa àwọn ètò tí ń lọ ní ìyànà bódìjà náà so ká máa pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí bákan náà ká sì máa fi àwọn ọ̀rọ̀ fínránṣẹ́ ká máa fi sí orí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fẹ́ pè jáde zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero zero ninety nine twelve fifty eight thirty one so akọ́nà ọ̀bàlẹ́kọ́lá kí ọ̀sẹ̀ nìkọ̀ọ̀kan ní ẹ̀sùn lóore ní òru òní àwọn tí a jọ wá sí orí ètò so àwọn náà ni ṣéwà ni wọ́n kó gbọ́ àsòdì wá so àwọn ṣéwà ah, Sulaiman Muhammadu Awal amúbíyẹyà kọ́nàbàlẹ́kọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ ṣùgbọ́n kan náà nínú ilé agodo tí a wà yìí àwọn ṣéwà Ismail Abu Ibrahim ẹrú àlá àwọn náà ń bẹ pẹ̀lú wa ṣùgbọ́n kan náà àwọn ṣéwà Abdulwahab alogbo àwọn náà ń bẹ pẹ̀lú wa bákan náà ẹni tí ó jẹ́ ká máa ohun wa tí a fi ń gbọ́ ogun nǹkan tá à àwọn náà ni àfàwà Ibrahim Dahud So ẹni tí ó jẹ́ olùdarí ètò tí ń sọ̀rọ̀ náà àwọn náà ni àfàwà Sulaiman Ibrahim kọ́nà balikọ́lá kó sọ ẹnì wájú ọ̀la lọ subhanaka rabbil hamdi ashara la ilaha illa ant astaghfiruka wa